àwọn ọmọ ológun orílẹ̀‐èdè nàíjíríà nílé àti lẹ́yìn odi ló kóra jọ pọ̀ sí ìlú abẹ́òkúta olú-ìlú ìpínlẹ̀ ogun láti kópa nínú ètò pàtàkì ti ìdánwò ìgbéga ọdún 2023 sí ipò ọ̀gá ológun àgbà nígbà tí ó ń rọ àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun orílẹ̀‐èdè nàíjíríà láti ṣàkóso ara wọn kí wọ́n má sì lọ́wọ́ nínú ìwà màgòmágó nínú ìdánwò ọ̀hún ọ̀gá ológun tó ṣètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìlànà à ń tẹ̀lé nínú iṣẹ́ ológun ọ̀gágun kevin aligbe rọ̀ wọ́n láti rí wípé wọ́n tẹpá mọ́ iṣẹ́ wọn fún ìgbéga orílẹ̀-èdè yìí ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ológun ọ̀wọ́ kọkànléní ọgọ́rin ti ológun ọ̀gágun mohammed usman nígbà tí ó ń yànnàná pàtàkì ètò ìgbéga ọ̀hún sọ pé yóò mú kí iṣẹ́ ológun wọn túbọ̀ tẹ̀síwájú kí wọ́n sì lè dé ibi tí ó yẹ nínú iṣẹ́ náà. ó dín mẹ́rìnlá àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà nílé àti lókè òkun ló parapọ̀ láti kópa nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ṣèyí ògùnbáyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ ntí abẹ́òkúta